والآخرين نبي جاء بالكتاب كالشمس ودواها وأتى بالسنة كالقمر إذا تلاها ومن آمن ما في نور النهار إذا جلاها ومن كفر ما في ظلمات الليل إذا يغشاها وعلى آله وصحبه وسلم إخوة الإيمان نحمده سبحانه وتسامى على أتم نعمه التي أنعم الله سبحانه وتسامى علينا حيث جعلنا من هذه الأمة أمة محمد صلى الله عليه وسلم وقد بدأنا هذا الشهر المبارك واحدا تلو واحد ونثني على الله ونشكره ونحمده سبحانه وتعالى على هذه المس... على هذه المواصلة حيث يتمادى بنا الله بالخيرات النيرة ونسأله سبحانه وتعالى أن يتقبل أعمالنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وأن يجعل هذه الأعمال كلها في ميزان حسناتنا وأن لا يجعلنا ممن يحسنون ممن يظنون أنه يحسنون صنعا فإنه نيم المولى ونيم النصير وإذا بعد واحد يمضي يوم تمضي أيام رمضان وكنا نستعد كل الاستعداد للاعتكاف الذين يعتكفون في المساجد في مسجد جامع في الأشهر الأواخر في هذا الشهر المبارك ولقد أدركنا ما ينبغي للمعتكف أن يقوم به من الأعمال الصالحة من النوافل ومن التلاوة ومن ومن أي شيء يتقرب به إلى الله سبحانه وتعالى وأن المعتكف يعتكف في أواخر أيام رمضان عبادة لله سبحانه وتعالى ونسأله سبحانه وتعالى أن يبارك في أعمالنا وأن يبارك في أعمالنا وأن يتقبلها منا إخوة الإيمان إعلامه أن الله سبحانه وتعالى لم يخلقكم عبثا بل أرسل إلينا أعسل الأنبياء خلقا وخلقا وعلما وأعطاه الله سبحانه وتعالى أفضل الكتب هو القرآن العظيم وأمرنا الله سبحانه وتعالى باتباع هذا الرسول النبي الأمي الذي الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وينبغي لنا أن نتمسك بسنته صلوات الله وسلامه عليه وأن نعلم بأن الله سبحانه وتعالى إذا أمرنا بشيء وجب علينا أن نمتثل هذه الأوامر لأن العقول البشرية قاصرة من أن تدرك كل شيء بل الذي ينبغي من أوامر الله أن نطبقها فلنقم بهذا التطبيق والذي ينبغي لنا ويجب علينا أن نقوم بها ينبغي لنا ويجب علينا أن نقوم به حق القيام ونسأله سبحانه وتعالى أن يبارك فينا وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه فإنه نعم المولى ونعم النصير لا حول ولا قوة إلا بالله سواني مسلمي ní mùsùlùmí O ṣàánú wa tó ṣe lọ́mọlẹ́yìn wa sallallahu alayhi wa sallam ànábì tọ́já yìí pé ó ní gbẹ̀yàwó ànábì ọlọ́run ó sì ní aṣáájú àwọn òjíṣẹ́ wa sallallahu alayhi wa sallam aláàṣẹ ní ẹni dáadáa tọ́já yìí anabi wa sallallahu alayhi wa sallam ó sì jíṣẹ́ pé kò sí nǹkan kan tí oore rẹ̀ ń bẹ tó oore wa ń bẹ ń bẹ lórí ayé àti tàkìyàmà tí anabi ò júwe fún wa bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tí aburú lè ṣe wá látara rẹ̀ láyé àti tàkìyàmà tá anabi ò kìlọ̀ fún wa wípé ká sún mẹ́yìn ká má débẹ̀ níbi gbogbo nǹkan àlékún kí àlékún gẹ̀ ọlọ́mọba sefa anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ìyàwó ànẹ́bì àti gbogbo àwọn ọmọ ànẹ́bì àti gbogbo àwọn tí wọ́n jọ ṣe wàhálà lórí ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi ní kó di ìrọ̀rùn fáwa ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nú Islam àdúpẹ́ wípé àwọn ní oṣù àlùbáríkà àwọ̀ pẹ̀lú ìdùnnú Allah subhanahu ta'ala ó sì ń jẹ́ kí oṣù náà máa lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì ó sì wá jẹ́ wípé Allah yọ̀ǹda fún wa kí a ní àǹfààní láti lè máa gba àwẹ̀ náà à ń dìde lóru Ramadan à ń jẹ sàárì eléyìí tọ́jọ́ yìí pé àǹfààní àlàáfíà ara wa ń bẹ́ẹ̀ fún wa aláàtún wa máa fi oore síbẹ̀ fún wa wípé ká máa jẹ sàárì yàtọ̀ sípà gbalada àwẹ̀ òun tó ní àwọn oore kan tó ń tó bá fi síbi sàárì jíjẹ tó ń tibó jẹ́ pé ara wa ni ó ṣe fún o kó wa fi ládá wa. òun ó tún fún ní bónọ́sì àlùbáríkà aláàbẹ̀ọ́ má jẹ́ kí kankan náà àwọn iṣẹ́ olóore yìí má jẹ́ ó fò wá ru gbogbo níta bá sì ṣe bá a ṣe máa ṣe mọ tí a sì sọ wípé tá a lo ìfẹ́ nú aládàkùn mọ́sà wọlá bí wọ́n ṣe tónú àánú rẹ̀ mọ́sà bá wọn gbà á bá a ṣe ń dìde lóru bá a ṣe ń ka Quran lọ́sàn-án tá a gbọ́ tafsir tá a ń ṣiṣẹ́ olóore ọlọ́run dákun mọ́sà bá a fi sínú òṣùwọ̀n sẹ́ẹ̀rí wa ọlọ́run dákun mẹ́jọ wà níjọ́ gbọ́dọ̀ kíámà nínú ẹni tí ó rò pé ó ní nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ìyẹ̀wò tí wọ́n rí pé kò sí nǹkan kan nínú ìtògbé wa abẹ́ Allah subhanahu ta'ala kó fi wá sílẹ̀ tí ó máa gbọ́ ọ̀rọ̀ tí ó sì lè máa tẹ̀lé èyí tó bá jẹ́ òdodo rẹ̀ ẹ̀yẹ yẹn wa bí a ṣe ń parí Ramadan lọ yìí àǹfààní jimá kan oṣù tó kù tá a ní tá a fi wọ ìtìkáfù òun rèé àwọn èèyàn ti wà ní ìtìkáfù kí ni jẹ́ ìtìkáf ìtìkáf ni ìkóra dúró nínú mọ́ṣáláṣí tó bá jẹ́ jamiu mọ́ṣáláṣí tẹ̀yẹ̀ ti lè rí jimá kí ní mẹ́wàá tó kẹ́yìn oṣù Ramadan ìtìkáf tẹ̀yẹ̀ bá fẹ́ ṣe mọ́ṣáláṣí jimá olè yẹn ti máa ṣe ìtìkáf ibẹ̀ láti rí wípé kò sínú ẹ̀sìn Islam kéèyàn tilẹ̀kùn mórí nínú ilé rẹ̀ kó sọ pé òun bẹ lọ́hùn náà ni kó wá bẹ̀rẹ̀ sí lo àìmọye ọjọ́ tó yẹ pé kò ní láǹfààní àti kírun jàmá and at the same time mùsùlùmí kò tún ní láǹfààní àti kírun jímà léyìí tọ́jà pé ọ̀ràn yẹn ni aláṣẹ ìrun jímà kìkì fáwa mùsùlùmí àwọn tí ò ní já kírun jímà aláàti ṣàlàyé rẹ̀ fún wa gbẹ̀kẹ́ wa sọ pé òun fẹ́ ṣàdúrà kan òun wá tilẹ̀kùn mọ́ rí òun ni forty one days ló ń lò nù lé eléyìí tó jẹ́ pé ọkárí lónìí tọ́pọ̀lọpọ̀ wọn tó jẹ́ pé tó bá tún fẹ́ jáde gan wọ́n tún ti tẹ invitation wọ́n tún ti tẹ pósítà pé àwọn ṣé ò fẹ́ jáde halluwa kódà obìnrin mi àmọ́ wọ̀ ọ́ wípé ṣé a fẹ́ jáde jàmọ́ wa eléyìí nínú ẹ̀sìn tọ́lọ̀ fẹ́ràn níbí yìí sallallahu alaihi wasallam kò ní kò rẹ́sẹ̀ múlẹ̀ kò nídìí kankan torí wípé ìtìkáàfù gan-an tó jẹ́ pé ọlọ́run ọba dákọ̀ nínú alukur'an tó jẹ́ pé ànábì wa sọ fún wa pé ká máa ṣe gan ní mẹ́wàá tó ramadan anabi sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe ìtìkáàfù yẹn níbi kankan àyàfi kó jẹ́ mọ́ṣáláṣí kí o ṣe mọ́ṣáláṣí nìkan jẹ́ mọ́ṣáláṣí tó sí pé èyí ọmọ rírun kì í èyí tó wá rí kó wá fi dí ọ̀rẹ́ yẹn lọ́wọ́ sẹ́ni pé kò bá làákàyè gan mu kámẹ́tẹ̀ wá sọ wípé yóò wà bẹ́sìn mu níta bá ti rí tó bá ti bá ẹ̀sìn mu ó ti gbọdọ̀ bá ó ti bá làákàyè mu ṣáájú ni torí pé làákàyè ń bẹ lábẹ́ ẹ̀sìn ni ni mo sọ fáwọn èèyàn wa níwàásí lájànà pé tí wọ́n bá fi lè sọ wípé lágbájá ìtìrẹ́sìn ṣe ká lọ́dọ̀ ọlọ́run o bàbá wa ìrẹ́sìn ṣe o àbí ẹ̀gbọ́n wa ìrẹ́sìn ṣe o àbí ọmọbìnrin rẹ̀ sì ṣe o ó ti wà lábẹ́ pé ó ti kọ́kọ́ ráyè ṣe ni torí pé ìráyè ṣe ń bẹ lábẹ́ rírẹ̀ sì ṣe ni ẹni tá a bá sọ pé ah, lágbájá ìráyè ṣe o ọ̀ráyè ṣe ń tá a fi lè fọkàn balẹ̀ lórí àti kó yá tún sọ pé ó tó rẹ́sìn ṣe yóò wá yé wa pé òkè ẹni tí ń sọ̀rọ̀ kọ̀ gbọ́yé ni pé méjèèjì ti ń bẹ lábẹ́ ká sọ pé yẹn rẹ́sìn ṣe téèyàn bá ti rẹ́sìn ṣe ìráyè ṣe ti wà lábẹ́ ìrẹ́sìn ṣe salawatullahi wa salamu alayhi ẹjẹ atọ́n tí aláà wí lọ́rùn Qur'an aláà ní man yuridillahu bihi khairan ẹni tọ́lọ́ ń bá gbèrò dáadáa rò yúfà kí ó fi dì ntọ́lọ́ ó sì fún ni pé yọ fẹ̀sìn yé aláà lọ sọ bẹ́ẹ̀ nu Qur'an man yuridillahu bihi khairan yaj'al sadrahu lil islam yashra' sadrahu lil islam. Allah sọ pé nínú alukur'an yìí o man yuridillahu bihi khairan ẹni tọ́lọ̀ ń bá gbèrò dáadáa rò táàpù mọ̀ pé ọlọ́run ọba ń fẹ́ lágbájá yìí ìtọ́lọ̀ ń ṣe fún táàrí lára rẹ̀ táàpù mọ̀ fọlọ́run ọba fẹ́ ni pé yashrah sadrahu lil islam ọlọ́run ọba ó jẹ́ kí islam ò rí ààyè nínú igbá àyà rẹ̀ ẹ̀sìn òmùmúláyà rẹ̀ ẹ̀sìn ò tábàtì tẹ́sán nítumọ̀ yẹn ah, ọlọ́run ọba ń fẹ́ yín tọ̀hún sọ à ah, irọ́ o ah, mo jẹ́ olówó kò díẹ̀ sí mi lọ́wọ́ o mo jẹ́ ọba mo jẹ́ baálẹ̀ mo jẹ́ gọ́fìnà mo jẹ́ eh, olóṣèlú mo jẹ́ gbogbo téèyàn bá yọ jẹ níta pé ọlọ́run bá ń fẹ́ lágbájá yìí o yashrah sadrahu lil islam ọlọ́run bó jẹ́ kí islam ráàyè dúró nínú gbàyà rẹ̀ tí islam bá ti ráàyè nínú gbàyè èèyàn tí ìbẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala tó ń bẹnu báyìí èèyàn á ọlọ́wọ́ bá fẹ́ ń tọ̀ ọ́nù abẹ́ aláṣọ́nà tààlà mọ́sà fẹ́ gbogbo wa ibi tó fẹ́ wa dé ìdákan ọlọ́mọdé ọ̀tàkùn bẹ̀ ànábì tó wá jẹ́rìí ọ̀rọ̀ pé mọ yóò di láwùbí khairan ìfàkì òfin dì ẹni tọ́lọ̀ ọba wá gbèrò dáadáa rò ìtọ́lọ̀ ọba òsè fún náà ni pé ẹ̀sìn ni ó yẹ sẹ́ẹ̀dì tẹ̀sìn bá ti yẹ tí ọlọ́ba ti fẹ̀sìn yéèyàn kékeré tọ́lọ̀ bá fún yẹn ní àsìkí gan yóò sì máa lò yóò wà dàbí ẹni pójú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tẹ́sán ọ̀bá tí ìyé èèyàn kéèyàn gbà yìí pé ọlọ́run ọba ni ń bẹ ní gbogbo nǹkan ẹ wo èyí lè ní nǹkan tó pọ̀ tó ń ti bẹ́ẹ̀ kò ní gbà tẹ́lọ́rùn yóò sì máa dààmú torí pé ẹ̀sìn òye ẹni bá yé ni ọmọ yìí pé aláṣọ náà tà aláṣọ yìí pé téèyàn bá ná kékeré báyìí nítorí ọlọ́run ọlọ́run ṣe àdápadà lọ a ilá wàmàlà ilá kò sí ọjọ́ tó jẹ́ pé màláìka méjì kì í sọ̀kalẹ̀ àfáàyè ẹnu ọ̀nà ni ẹ ti dúró táwọn èèyàn tó bá ti ń bọ̀ ní ẹ máa fi lé wọn lọ́wọ́ tí wọ́n bá ti ń ṣe wútúbà èèyàn jẹ́ kí nǹkan kan kó tó mọ́ ẹni tí aláìsọ̀rọ̀ tààlà tó bá fi ẹ̀sìn lé lọ anábì já yìí pé mọ́mí ìyá omi kò sí ọjọ́ màláìkà méjì yìí ọlọ́run sọ ìkan sí ìyọ oòrùn ibi tó oòrùn ti ń yọ ọlọ́run sọ ìkan sí ibi tó oòrùn ti ń wọ̀ that means pé ibi tá à ń kọjú sí kírun yìí òun ti ń yọ ibi tí à ń kọ̀yìn sí yìí tá a bá fẹ́ kírun ibẹ̀ ni ibẹ̀ lòun ti ń anabi wa sọ fún gbogbo ọjọ́ tí ilẹ̀ ti má báyìí sọ màláìkà méjì kọ̀ọ̀rọ̀ wọn níṣẹ́ kankan sọ yìí èyí tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ ní mashirik yóò máa sọ wípé Allahumma aati fikan khalafan èyí tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ ní magrib owó máa sọ wípé Allahumma aati sikan talafan èyí tọ́lọ̀ wọn sọ̀kalẹ̀ mashirik wọn ní ìwọ ọlọ́wọ́n ba gbogbo ẹni tó o bá fún tó náà wọ́n fún àwọn èèyàn ẹni tó sàánú tó náà ń sàánú àwọn èèyàn ẹni tó kẹ́ tó náà ń kẹ́ àwọn èèyàn mẹ́ta wọ́n rẹ dúró láyé rẹ láéláé nítorí wọ́n máa wí ti èyí tó wà ní mọ́gíríbù òun máa sọ pé ìwọ ọlọ́run ẹni tó fún tó wá rò pé ọgbọ́n òun ni ẹni tó sàánú tó rò pé ìmọ̀ òun ni ẹni tó kẹ́ tó wá rò pé agbára òun ni tí ó wá sàánú àwọn èèyàn tí ó máa kẹ́ àwọn èèyàn ọlọ́run ọba jọ padà sáláì ní àmẹ́jì iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbé fún ẹrù lójoojúmọ́ eléyìí wà á wí tiẹ̀ bọ̀ láti mọ́ ṣíríkù eléyìí wà á wí tiẹ̀ bọ̀ láti mọ́ gíríbù wọ́n wà á wí ara wọn láàrin méjì tí wọ́n bá ti pàdé ara wọn láàrin méjì báyìí ìjọ náà ilẹ̀ sunu magiribi tónu wọ́n tún lẹ̀pọ̀ wọ́n tún gbó sánmà lọ wọ́n tún bọ̀ láàárọ̀ ọ̀la láti wá ṣiṣẹ́ yẹn. sọ ilé tó túmọ̀ sí pé ẹni tó bá ti ń ṣe àánú fáwọn èèyàn láì ṣàdúà ó ti ń ṣàdúà fún ara rẹ̀ torí pé àwọn màláìkà yìí wọn ò ní í dáwọ́ ntọ́nà wọn bá gbé fún ẹ̀ dúró tí ó fi dídọ̀ gbé dàlùkì àmọ̀ bí wọ́n ṣe máa ṣe nù ìkan máa ṣàdúà fún gbogbo ẹni tọ́nà wọn bá kẹ́ ti ń kẹ́ àwọn èèyàn yóò máa sàdúrà gbogbo ẹni tọ́lọ́wọ́ bá sànú tí ń sànú àwọn èèyàn ìkejì ó máa ṣépè lé ẹni tọ́lọ́wọ́ bá kẹ́ tó rò pé ọgbọ́n inú òun ni tí ò kẹ́ àwọn èèyàn ẹni tọ́lọ́wọ́ bá sànú tó rò pé agbára òun ni tí ò sànú àwọn èèyàn so ẹ̀sìn ló lè yé èèyàn téèyàn fi mọ̀ bẹ́ẹ̀ ìkànnì àwọn wẹ̀lí ọlọ́run ọjà àfáà ti ń kọ́ yẹn kéwu aṣọ méjì péré lọ́wọ́ á ọwọ́ àwọn àmì títí ń kọ́ àwọn ọmọ ń kéwu lọ́wọ́ gbàtí èsì pé ńlòdì aṣọ ìyílẹ̀ ni ọwọ́ sọ́rùn aṣọ ọ̀múlòdì rẹ̀ ó ń bẹ ní olé lẹ́nìkan bá dé ẹ dákun ẹnì bá sábà ń tẹ́ mi ẹ dákun ẹ mi aṣọ mo nídìí kémi ló tiẹ̀ fi máa wà láwùjọ àwọn èèyàn ẹ ṣàánú mi bàbá wa ń bá sọ wípé ẹnikẹ́ni tó bá ṣe nǹkan ẹyọ kan dáadáa nítorí ìtọ́ náà tó bá kéré tán mẹ́wàá lọ́nà fi pààrọ̀ fún ìní láti aṣọ fún ẹni tí ń tọrọ aṣọ ìpé ṣé bẹ́ẹ̀ yọkàn ló fẹ́ gbé lẹ̀ ṣe bí mẹ́wàá lọ́nà wọn padà fóun padà ó tún fẹ́ gbé ó tún fẹ́ bọ́nu lé kó wọ aṣọ ọ̀múròde tuntun kó mú aṣọ èyí tó ti lò kù fún ẹni yìí ó tún rántí àyà tálà sọ láǹtà náà lulẹ̀ bí ra láéláé ọwọ́ lè ba dáadáa tẹ̀ léwu àtàtún fi kú mímọ́ tó ìbú náà àfi tẹ́yìn náà bá múnú dáadáa tọ́kàn yín sọ pé a ah, kìíní ìdá o tẹ́yìn náà bá fi ilẹ̀ torí ọlọ́run eléyìí tó túmọ̀ sí pé ọfẹ́ fasọ tọrọ torí ọlọ́run fẹ́ fi tọrọ ọwọ́ rẹ ò lè tó dáadáa yẹn o àtọ́wá yẹn pé da lọ́ba fún ọlọ́run ọba lójú ẹsẹ̀ náà ni ẹni ìtúrántí láàrin àwọn ọmọ méjì tá a abila àti kọ́bílà kọ́bílà ẹ̀ àgbẹ̀ni abila adaranjẹni ìbejì ìbejì ìbejì nìyàwó ádámà ń bí nígbà tọ́lọ́wọ́ bá fẹ́ multiple àwọn èèyàn tá a wà lórí ilẹ̀ tó fẹ́ ká pọ̀ ìbejì ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan wọ́n wá bí bẹ́ẹ̀ nígbà ogún wọ́n wá bí ẹyọ kan lé ìbejì tí wọ́n bí ọkùnrin kan obìnrin kan yìí ntẹ́lẹ̀ àwa kọ̀ǹsẹ́ǹtì ń gbà yẹn ni pé obìnrin tẹ́lẹ̀ yóò fẹ́ ọkùnrin tẹ́nìkejì yìí ọkùnrin tẹ́lẹ̀ yóò fẹ́ obìnrin tẹ́nìkejì yìí ńgbà yẹn ntàfi sọ fúnra wa nìyẹn pé àwọn òfin tánàbí gbé wá sallallahu alaihi wasallam tá a bá ti rí kan nú àwọn òfin àwọn ànábì ọlọ́run tó ṣáájú tó bá ti lè yàtọ̀ sí ntànà bí a ní tẹ̀lé tó gbogbo àwọn ẹ̀jẹ̀ máa sọ ẹ nǹkan báyìí táwọn ń ṣe ẹ ìbáwọn ànábì ọlọ́run kan ló ṣe ẹgbẹ̀rún ìyàwó sùlẹ̀mánà ni àlùmọ́ ànábì níyàwó ju mẹ́rin lọ ọ̀pọ̀ tán ọgọ́rùn ìyàwó ni ànábì dáúdà ní bàbá sùlẹ̀mánà ọgọ́rùn ìyàwó so àtùhùn. laysat bi shari'atina òfin wọn kọ́ lòfin wa torí ọ̀pọ̀lọpọ̀ máa padà di ọ̀rọ̀ yẹn níbi ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ ọya ẹ̀ka bíi fún wa ọlọ́run ọba sọ pé ká foríbalẹ̀ fàdámọ̀ bẹ́ẹ̀ ni ṣé bọ́lá ọba ló ní ká foríbalẹ̀ fàdámọ̀ ẹjẹ́ àwọn ọmọ wa náà máa dọ̀bálẹ̀ gan kó máa kúnlẹ̀ ànábì ti sọ wípé a gbọ́dọ̀ fúnra tiwa a kúnlẹ̀ fúnra wa a tẹ̀kọ̀kọ̀ fúnra wa pé ìtẹ̀kọ̀kọ́ wa ìforíkalẹ̀ wa ìkúnlẹ̀ wa ìdọ̀bálẹ̀ wa ọlọ́run nìkan la ṣe fún. tá wá ń sọ pé sànẹ́bí ádámù sànẹ́bí ni ọba finika mọ̀lẹ́kà ò forí balẹ̀ fún a wà sọ pé àtọ́ bá fẹ́ gbé lọ́bẹ̀ o ìyà tí ó jẹ ọ́ pọ̀ torí bẹ́ẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run pé tí wọ́n bá tọ̀ báyìí títọ̀ bá ta sí wọn la so a ní tẹ̀lófin èyí tó lọ́sọ̀ yorùbá sọ pé ìsìláàmù lé o wọn náà máa fòkúta gbó ẹsẹ̀ o òfin àwọn ànábì ọlọ́ọ̀kan sì ni àwọn ọmọ Israel tí wọ́n bá sẹ nínú tí aláà sọ lófin fún ọ ni pé tí wọ́n bá ti ṣẹ̀ pé báyà ń tọ́lọ̀ ni wọ́n máa ṣe wọ́n ṣe kọ́lọ̀ wo tó dárí jù tí wa ọlọ́dún wa máa para wọn ọlọ́dún ẹ máa para yín àmọ́ bẹ́ra wọn tọ́lọ́wọ́ fi sọ fún ànábì wọn pé ọ̀hún ìbínú mọ́ ó ti dábàá wọn. ó fẹ́ kánú torí tá a bá fẹ́ lọ lẹ̀ mẹ́bi pé torí pé àmọ̀lẹ́kà ọlọ́ni wọn tẹ̀rí balẹ̀ fàdámà ló fi sọ pé njẹ́ ń sọ fún ànábì sọ yìí ọ̀fẹ́ gbàdánù òfin kanu sọ́ọ̀tẹ̀ lẹ́yìn òun náà tọ́ba ti tọ̀ títọ̀ ta sí ọlá kọ́ ọmọ òkúta gbó tẹ́jẹ́ ó fi jáde ń bẹ̀. so kò ní ìdí kéèyàn máa tara èèyàn sẹ́rí Islam tọ́lọ́ bàbá fi rán ànábì sallallahu alaihi wasallam aláàtì perfect yẹn kọ̀sọ́gbọ́n kankan a lè fi kún a lè yọ kún bẹ́ẹ̀ tá a bá fi kún tó bá dàbí ẹkó dùn níbẹ̀rẹ̀ láti ẹ̀yìn bẹ̀rẹ̀ ń bá yàfa yọ kan tí èdè lẹ́nu tá a bá yọ kankan kún bẹ́ẹ̀ tó bá jọ bẹ́ẹ̀ pé ẹ̀hẹ́n ó kí ni mẹ́ta bẹ́ẹ̀ kó méjì sẹ́ǹsì kò lè méjì sẹ́ǹsì torí pé kò sí nǹkan tó lè méjì sẹ́ǹsì tó ń tọ́lọ̀ wọn bábá consent lórí àwọn ẹrú rẹ̀ torí pé òun lọ́dá wa kò sí ẹ̀ka tó lè méjì sẹ́ǹsì tó ń tà nẹ́bí bá mu wá sallallahu alaihi wasallam torí pé òun lọ́dá wọn bá rántí wa sallallahu alaihi wasallam alayhi even ẹ̀yin èèyàn wa itikaf ẹni yìí ọwá ọwọ ọwá ro àwọn àyà ìmọ̀ra wọn sẹ́ni pé tọ́lọ̀ bá gbèrò dáadáa ròyìn ẹ̀sìn ní òjò aya nu àyà kan ló rántí pé ntẹ̀yìn bá ti torí ọlọ́run ẹyọ kan tọ́ba kéré tayọ gbà mẹ́wàá ó tún fẹ́ gbé aṣọ èyí tí ọ̀dà tí ọ̀tẹ lọ́rùn lẹ̀ àyà kan yìí náà àyà míì nínú kùránì náà ló tún rántí pé à ọlọ́run àfi kọjá pé tó wu òun náà ló ó tún lọ bá sọ gidi wá ó tún rétí tó fẹ́ láàrin kábílà àti ábílà nígbà tí wọ́n ń jà lórí ọ̀rọ̀ ọmọbìnrin ètò fáì ìkan fáì náà ọmọbìnrin yẹn ìkan fáì ẹni yẹn wá sọ wípé ọmọbìnrin tẹ́ bímọ òun ló wọ́n fẹ́ wọn á ní ọ̀dà tó bá di báwọn nígbà náà ọlọ́run máa sọ pé ntí kálukú bá ní tó fẹ́ gbé lẹ̀ fọlọ́ kó kó lẹ̀ báyìí kárí tó bá kó lẹ̀ báyìí fóònù lèmi ń tà ọ̀yà kó fóònù rẹ lẹ̀ mọ́tò rẹ̀ wọ́n ń tà ọ̀yà gbé mọ́tò rẹ lẹ̀ iná wà wá láti sánmà bọ́bá jẹ́ pọ́nà wọn bá yọnu sí nǹkan yẹn iná wà dúró lórí nǹkan yẹn iná ni wọ́n wà gbé nǹkan yẹn lọ sókè wọ́n wá ní ọya ẹ ẹ kọ́rìbá kùrìbá nà ọya ẹ̀yin méjèèjì ẹ ẹ sacrifice fọlọ́n hábìlà adarajẹ ni wọ́n wá ní à ah, ọlọ́wọ́n bá tọ́ dá mi nẹ́ni kí n fún ní nǹkan à ah, èmi ò lè fọlọ́ ní tí ọ̀dá o wọ́n wá lọ mú ẹran tó dáa tó jẹ́ pé tó bá kó lẹ́bàá láàrin àwọn ẹran rẹ̀ ó làwọn olówó ọ̀fẹ́ rà ló mú wa fọlọ́n kábílà ń tiẹ̀ ń wò pé kíni ọlọ́run gan-an ah, sọlọ́run fẹ́ jẹ su ní báyìí nìsín torí àgbẹ̀ oníṣu ni ó lọ́ba kó àwọn ìkókóró su àwọn su tí ò da àwọn tó jẹ́ pé èèyàn lè kó lọ ọjà gan kọ́ kọ́ rìtà lọ́ba kó lẹ̀ ó ní tó ń fẹ́ fi sacrifice fọlọ́run tó nu gbogbo wọn dẹ̀ dùn wọn dẹ̀ ń wò báyìí iná wá láti sánmà iná gbé àgbo hábílà iná gbé lòkè ó fi ìṣù ti kábílà lẹ̀ ni mo fi ń sọ fáwọn èèyàn wa pé ọlọ́run ti ṣe ní ìsìn àwọn ìyá òṣèlúmọ̀nì gàgán àwọn gbọ̀n gbàgbà kúgbà mọ́ gbogbo tọ́mọ ọkọ èèyàn níyà rẹ ọwọ́ mú igbá tó ti ya igbá pàkàrà ọwọ́ á fẹ́ kọ́ sí ofe kó sí wọn ni ó gbé lọ oríta tọ́wọ́ bàbá mẹ́jọ kejì ajá lọ jẹ́ oríta ti jẹ́ tọ́wọ́ nǹkan fẹ́ pèsè nǹkan fún ya rẹ lọ ra Mr Biggs lọ Foodco lọ Shoprite lọ ra ń tọ́ da díìsì ẹ̀ gbé sí sitiruumu ìyá rẹ ẹ wá jẹ o Dangote oríta tẹ̀ ń gbé sí wọn a máa jẹ lọ tirẹ́là eh, bírèkì Dangote àfẹ́lì ń pa àwọn èèyàn yàwọn ni ìkàlẹ̀ yín ọmọ tẹ́ ń pè wá níyà yín tẹ́ ń rúbọ tọ́jọ́ pé ní tí ọ̀daràn fi rúbọ fún ẹ àwọn náà gba ètùtù mọ́ bẹ́ẹ̀ bá ti gbé bẹ́ẹ̀ ni ó ti bá ń bẹ̀ ní ọjọ́ kejì ìyẹn tí ọba sí ajá ní ọ̀nà tòsí ibẹ̀ so ọpẹ́ ni fún Allah subhanahu wa ẹran yẹn ni iná gbé lọ sókè iná gbé lọ sókè wọ́n ní tọ̀síkè náà bàbá wọn dájọ́ Adam Abila ló ní ìyàwó òun lọ́lọ́run gba tiẹ̀ torí pé nítorí alọ́kọ́lọ́ olọ́lọ́run gba tiẹ̀ ọlọ́run gba tiẹ̀ kábílà bá sọ pé ìwọ ọlọ́run ọba gba tiẹ̀ ọgbà tó wà bí la akitu lanak máa pa ọ́ ó wí bẹ́ẹ̀ meanwhile naturally kábílà ọ̀dẹ̀ lè mú ábílà ní agbára ábílà lágbára ju kábílà lọ ṣùgbọ́n ẹ̀sìn bẹ lọ́kàn ábílà torí pé ábílà sọ̀rọ̀ kan jáde lẹ́nu gbogbo ìgbà ní kábílà máa ń lérí fún pé wò ó tọ́ba kú lọ́gọ́rùn ọdún sóòní èmi òun ló ń pa ọ́ ábílà wà máa sọ pé la ń bà sọ̀tọ̀ ìlẹ́yà yẹ̀dẹ́kà lè tọ̀kùtù lẹ́ni tọ́ ọba náwó rẹ̀ sí mi pé o fẹ́ pa mí mọ́ ánàbì bá sì tẹ̀ ń yẹ̀dẹ́yà ìlẹ́yà àkìtòlàkì láéláé èmi ò ní sọ pé mo fẹ́ pa ọ́ i will not pay evil with evil tábàrókù kanlẹ̀ tá a tún ta ń pa ìka ti di méjì arókù kanlẹ̀ máa ń pe ìkàrè àwọn àtúrà àtúntẹ̀ lẹ́kùn ìka ní ìlànà náà bá yí pa ìka wàlọ́ ìka ti di méjì nínú ẹ̀sìn ọlọ́run you don't pay evil with evil ìnàríw la ìbọ̀sọ̀tà ìlà yẹ̀yẹ̀dẹ́kẹ̀lẹ̀ takùtù lẹ́ni if you lay your hand upon me to kill me habila ló wí bẹ́ẹ̀ ma ana ya yadiya ilayka li aktulaka i will never do so ìní fọwọ́ mi lé ọkìn wá pa ó ń tèmi láéláé ìní ń bẹ̀rù ọba tó ní mí mò ń bẹ̀rù sí o abila ló wí bẹ́ẹ̀ bàbá wa ádámà wá kú òní ìlú ọlọ́ọ̀ṣẹ́wúmúra abila ti fẹ́yàwó kábílà wa ń sọ ábílà káàkiri ayé bí ó ṣe pa ọjọ́ yẹn ábílà wa ti oko ẹran dé ibi tó ti lọ dára jẹ ábílà wa sùn ó sùn ó wá gbórí lé òkúta ó ti wá sùn lọ kábílà wa lọ gbé òkúta ńlá míì ó wá fọ́ ọmọ ọmọ ìyá rẹ̀ lórí gbá gbígbígbígbígbí báyìí ábílà jáde kúrò láyé. àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pààyàn láyé tó kọ́kọ́ pààyàn pé èèyàn pààyàn láyé tó jẹ́ pé tó bá dijọ́ ìgbéǹde àkìyàmọ̀ tọ́lọ̀ wọn bá sọ pé yawma nad'u kulla unasin bi imamihim tó bá dijọ́ ìgbéǹde àkìyàmọ̀ á ní aṣíwájú kọ̀ọ̀kan fún gbogbo nǹkan á wàá máa pe àwọn tí wọ́n bá ṣerú nǹkan lẹ́yìn rẹ̀ ọlọ́run tó bá dijọ́ ìgbéǹde àkìyàmọ̀ nad'u kulla unasin á pè gbogbo oṣù méjèèjìlá ẹ tẹ̀lé ramadana aṣáájú wọn nù á pè gbogbo ọjọ́ méjèèje ẹ tẹ̀lé jọ jímọ̀ aṣáájú wọn nù á pè gbogbo apèrun tí ń pèrun torí ìtọ́lọ́ àtànẹ́bì á pè wọ́n jọ gbọdọ̀ kíámà ẹ tẹ̀lé bìlá aṣáájú wọn nù á pè gbogbo adájọ́ tí ń dájọ́ tí ń sòdodo á pè wọ́n ẹ tẹ̀lé ọ̀gá yín umaru lọ̀gá yín gbogbo ẹni máa dájọ́ òdodo láyé umaru ni wọ́n tẹ̀lé á gbogbo ẹni máa dájọ́ ọ̀rọ̀ ẹ fìrìhónà ọ̀gá yín nù á gbogbo ayakilà láyé ẹ tẹ̀lé kábílà ọ̀gá yín nu á pè gbogbo oyin láyé oyin kòkòrò oyin tá a máa fún yín lára rẹ̀ ẹ ọ̀gá yín yàṣùbù ni ó kọ̀ ọ̀gá oyin tí gbogbo oyin yòókù ọ tẹ̀lé kìámà yàṣùbù ni gbogbo àwúrèbe kòkò ara àwúrèbe ẹ tẹ̀lé ọ̀gá yín kí ló kọ̀ ọ̀gá wọn tọ́ ìyá ni ẹ tẹ̀lé gbogbo ọmọge tọ́wọ́ bàjẹ́ ọkàn tẹ́ ẹ wọlé ọkọ rẹ̀ ẹ tẹ̀lé fásitì ọmọ nẹ́bì ọ̀gá yín nu gbogbo nǹkan lọ́wọ́ wa fún lọ́gà ìwọ náà lọ́gà ọ̀ọ́lẹ̀ ń tọ́ tẹ̀lé ọ̀ọ́lẹ̀ ń tọ́ tẹ̀lé táyé pípa yẹn pààyàn ní ọkọ̀ tẹ̀lé kábílà ní ọgbìn dẹ̀rẹ̀ kìyàmù. kábílà wa pa ábílà tán fàwọn awọ́lu mọ̀ nkọ́tọ̀lá alàlàlì àkọ́kọ́ ẹ̀ńtọ́ kọ́ pààyàn lórí ilẹ̀ láyé kábílà ni. ni mo fi sọ fún wa pé sẹ́rí ìsìláàmù yìí ẹ̀sìn ìmọ̀ ni níbi ìmọ̀ gan. a program kan lórí rédíò láago márùn-ún nídàjí a pè ní half hour from the city of knowledge ẹ mú nọ́mbà kẹgbẹ̀bù àwọn èèyàn ń pè ọ̀nà àwọn èèyàn jìn bí ẹ̀sìn àwọn èèyàn ọmọ ẹ̀sìn yìí wọn gbọ́yé bá ọ̀nà jí bàjẹ́bàjẹ́ ibẹ̀ la ti mọ̀ ẹ̀bùn dẹ̀ wà lẹ̀ àwọn èèyàn kọ́ ẹ̀bùn kalẹ̀ fún wa ẹ̀tọ́ ló ń bá kẹ́hìn náà tó náà fẹ́ kó ẹ̀bùn fún wa kó kó wa àwọn èèyàn kó aṣọ fún wa àwọn èèyàn fún richard card àwọn èèyàn kó quran fún wa àwọn èèyàn kó hijab fún wa àwọn oríṣiríṣi nǹkan gidi làwọn èèyàn kó fún wa tí a fi dá sí iṣẹ́ ọlọ́run láti motivate àwọn ọmọ wa láti encourage àwọn ọmọ mùsùlùmí táwa ni wa ọ̀yà mú nọ́mbà kẹgbẹ̀bùn nọ́mbà five nọ́mbà five ọmọ mélòó lànà bí bí mẹ́tàlá ànábì tó bí mọ méje mẹ́tàlá mùsùlùmí ẹ̀sìn yìí wọn gbọ́dọ̀ mọ́ ń parẹ̀ ẹ̀sìn ìmọ̀ni torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo tó bá fẹ́ gbà lọ́yẹ kéèyàn fún un láti gbọ́ ẹ̀sìn yìí tí ẹ bá ti gbọ́ ẹ̀sìn yìí kò sí dààmú fún mọ́ téèyàn bá gbọ́ ẹ̀sìn ìdààmú bẹ gan asọ̀fọ́ ẹlòmíì tíyàwó rẹ̀ bá sùn báyìí lórí bẹ́ẹ̀dì lọ́sàn-án Ramadan tó náà bá fẹ́ sùn pé mo ò sì ní bẹ́ẹ̀dì mi yá pàkìtì yóò fò torí kí ni ara rẹ̀ gbọ́dọ̀ kẹ́ tìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ káwẹ̀ rẹ̀ ọmọjà kí ni ń jẹ́ bá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ tẹ́ ẹ lè jọ sùn lọ́sàn-án Ramadan tó yẹ pé nkẹ́kẹ́ tí ọ̀kan gbọ́dọ̀ dà ẹ́pọ̀ ẹyọ kan náà ní náà ní intercourse ó lè bọ́ kẹ́ ìyàwó rẹ̀ ó lè múra pé ó fẹ́ jáde ìyàwó rẹ̀ sì wà nù lẹ́nu Ramadan wàláì kó kíìsì ẹ̀ tán wàláì torí pé bá àbá máa sọ àwọn kan ní àǹfààní àti ilé ayé bá sọ̀rọ̀ ju tiwa lọ tó jẹ́ pé eléyìí bu ni wọn ìsọkúsọ náà ń sọ fáyé tí wọ́n ní gbogbo àǹfààní wọ́n ti ní gbogbo àǹfààní tán yẹ́yẹ́ èèyàn mélòó ní ń gbọ́ èmi ní ìsìn mélòó lára mi àwọn kan ti ní àǹfààní tó jẹ́ pé kọ́dà tíjọba bá ní ìdí èèyàn lójú ọ̀nà ẹ̀sìn àwọn ni ó pè irọ́ wọn sì ń pa kí ayé ẹ̀yọ́ mọ́ sí tẹlifíṣàn ẹ̀ gbọ́ ẹ rí èrò tí ó tó láti ru bíi bí abẹ́ bíríìjì ìwó ròdù yẹn ṣùgbọ́n tó jẹ́ gbogbo tẹ́ni yóò máa sọ á pàdé pẹ̀lú ọlọ́run gbogbo wọn pàdé pẹ̀lú ọlọ́run níjọ́ tó jẹ́ pé ẹ lọ padà tún ṣe so torí ẹ̀ ló jẹ́ pé bọ́tà ẹni bá wá ṣáájú ẹni dọ́dọ̀ ìyá ẹni bàbá sọ́ra ìyá ẹni ò sì ní fúnni lóúnjẹ fi nǹkan pamọ́ bó lè ṣe rí rè ó lè rẹ báyìí o e, ọ dị rẹ tó dì mọ́ dáadáa ẹlẹ́jọ́ sùn ẹlẹ́jọ́ wẹ̀ ẹnìkan wá bá wa ó ní ẹgbàá mi rùdírú ọmọbìnrin bá bọ́ bọ́hùn kí ló ṣe kí ló ṣe ni àṣẹ sùúrù àwẹ̀ mọ́sẹ̀ pé ìyàwó rẹ̀ ṣe eléríbù ó lòun wẹ̀ léwẹ̀ lọ́ba já léwẹ̀ wà ó ti bá ó ti rí mi àà sọ̀rọ̀ ẹ̀rí o ìdí ń da àwọn nínú ẹ̀sìn eléyìí ẹ̀sìn tó clear tọ́lọ̀ bá clear rẹ̀ fánàbí salawatullahi wa salamu so torí pé a tètè kírun lónìí a tafsir tábà parí tafsir ìtàn inshallah tún ní wáàsí ní bẹ̀rẹ̀ ìgbẹ́ntọ́lọ̀ bá tún fún láàyè nítorí ni bẹ̀rẹ̀ ni alukur'ani àti iṣẹ́ ìyanu rẹ̀ alukur'ani àti iṣẹ́ ìyanu rẹ̀ sẹ́ẹ̀rí pé wọ́n ti tọ́ mi báyìí alukur'ani àti iṣẹ́ ìyanu ṣùgbọ́n I reserve my comments inshallah so tá a bá ti kírun a ṣe tafsir tá a bá ti parí tafsir a a máa lọ bẹ̀rẹ̀ inshallah kọ́lọ̀ fún wa ní ẹ̀mí àti àlàáfíà so kábílà làkọ́pẹ́ tó kọ́pá yẹn láyé ẹni tẹ́ kọ́kọ́ pa láyé ábílà ló kọ rẹ̀ ń jẹ́ torí pé kò rí rí kò ṣáájú rí kò rí pé èèyàn kú rí kò rọ́ọ̀kú rí kò rí gbogbo ẹ̀ rí kò mọ bí wọ́n ṣe máa ṣe ọwọ́ ń gbé kọ́rùn káàkiri èsì wa ń tẹ̀lé èsì ń kún ilẹ̀ ti fa ẹ̀jẹ̀ rẹ̀ mu ó wá ń gbé òkú wa bílà káàkiri tẹ́ ẹ bá lọ wo Kùránì ó wá sọ pé ó wá regret ó padà sàbámọ̀ ṣùgbọ́n ìyẹn gbọ̀ngbọ̀n kéwìyé àbámọ̀ tó ṣe tẹ́ ẹ bá ti lè sàbámọ̀ bí ẹ̀ṣẹ̀ tó túbá Ọlọ́run ní pẹ̀lú lórí ibú Kùránì sì sọ pé ó sàbámọ̀ ó túbá tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run sì pẹ̀lú lórí ibú àbámọ̀ tó ṣe níbẹ̀ kèé ṣe àbámọ̀ pé kí ni mo wá pa fún àbámọ̀ pé ah wo o nígbà tí pátá báyìí ní ìsìn bóun ní ká ni ka báyìí ní ìsìn báyìí o àbámọ̀ tí kúránì ń sọ ń bẹ̀ ònu. kọ̀wá ló bèèrè ṣe wá ń gbókù rẹ̀ kí fàbá àṣàlá ògùrá báyìí tẹ́tù mọ̀ pé ìsìlámù ẹ̀sìn ìmọ̀ ni ọlọ́wọ́ afẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe é sìnkú ọlọ́wọ́ agbé ẹyẹ kẹ́nẹ́kẹ́nẹ́ kẹ́dìde ẹyẹ ẹyẹ òun lọ́pàá ni àbò nǹkan pa àwọn àfa àpọ̀ yára wọn mọ̀ nbẹ́ o ṣùgbọ́n nǹkan ni yí pé ẹyẹ kànákànná náà wá gbé òkú kànákànná ẹrú tiẹ̀ náà lọ́wọ́ kábílà wa rí i pé a èèyàn bíi tóun lòun náà gbé lọ́wọ́ ẹyẹ bíi ti ẹyẹ eléyìí lẹ́yẹ yìí náà gbé lọ́wọ́ eléyìí túmọ̀ sí pé irú bóun ṣe jẹ́ lẹ́yẹ yìí náà jẹ́ bóun ṣe jẹ́ ẹgbẹ́ lẹ́yẹ yìí náà jẹ́ sí ẹgbẹ́ rẹ̀ kí la fẹ́ ṣe ẹyẹ ó wá gbé kalẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀ ó ń gbẹ́lẹ̀ ó ń gbẹ́lẹ̀ ìgbàtílẹ̀ yẹn jìn déédéé ń tó lè gba òkú ẹyẹ o ó wá gbé òkú ẹyẹ ó fẹnu gbé ó wá gbé sínú kòtò yẹn ó wá da yẹ̀pẹ̀ bò ó wá sí ní sàárè kábílà wa ń wo bí ṣe ń ṣe kábílà wa ní ọgbọ́n yàbí ọ̀nà látijọ́ tí mo ti ń ṣe wàhálà ṣe bó ṣe yẹ kí n ṣe nì àkọ́kọ́ ń tọ́kọ́ gbẹ́sàárè láyé kábílà ni nínú èèyàn ẹyẹ lọ́kọ́ bí wọ́n ṣe gbẹ́sàárè ṣe é rí báyìí ìsìláàmù yìí ń pèpè sí ìmọ̀ ó tún ní kéèyàn kọ́ ìmọ̀ lọ́dọ̀ ẹyẹ ìmọ̀ lọ́dọ̀ ẹyẹ ó wá sìnkú rẹ̀ tán ó sin tán á ọlọ́run ti fu ádámà la ṣàǹpánà bí ọlọ́run ni ádámà wá dé padà ó kì í ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ má dọ̀lá kankan á èkejì rẹ̀ ń kọ́ ọlọ́run ọmọ ibi tọ́ lọ o ọlọ́run ni ádámà àìfarapamọ́ fẹ́ ní tí ọba farapamọ́ fún àwọn ọlọ́pàá ó ti pa sọ fún pò ń lọ pa á ọ̀dà bó ló wọ́ lọ pa ìkejì rẹ̀ ìwọ ọmọ líle yìí ìwọ lọ pa ìkejì rẹ̀ bó ló gbé sí ó ní tó bá jẹ́ pò ló ń pa ẹ̀jẹ̀ rẹ̀ wá dà ńlẹ̀ ilẹ̀ ti fa ẹ̀jẹ̀ mu ìjọ náà lọ́lọ́run pàṣẹ pé látòní lọ ìwọ ọ̀lẹ̀ tí wọ́n bá ti da ẹ̀jẹ̀ sórí rẹ̀ ẹ̀jẹ̀ yẹn ó yà máa gbẹ ni kò ní wọlé mọ́ láéláé ṣé bá rí pé tá bá pẹran léyà ṣẹ́jẹ̀ máa wọlé abadan gbogbo nǹkan ló nídìí ní nínú Islam ọ̀mọ́ ni jẹ́ra bí ọ́ léèrè pé kí ló dé tó jẹ́ pé tá a bá da omi kalẹ̀ yóò percolate sẹ́wọ̀n agricultural science sọ fún wa pé percolation is the downward movement of water tá a bá da omi kalẹ̀ báyìí bó ṣe máa ń lọlẹ̀ tílẹ̀ ọgbẹ tí ò ní somi bàmá ni ó ń pè ní percolation lọ́dọ̀ ẹ̀yin ilé ìbò àwọn kan bá yín ọ ìbò lẹ́gbẹ̀gbẹ́ ni kéwù gan ni tiwa yẹn yẹn pẹ́pẹ́pẹ́ inshallah so. ẹ̀jẹ̀ kì í percolate kì í wọlẹ̀ ntọ́fàánù ọlọ́run wa ni ádámà sọ fún pọ́jọ́ máa nábì ọlọ́run kò nítumọ̀ kankan lọ́dọ̀ mi yóò sórí ibu èsè ntọ́nà fi á ní ọmọ ànábì ọlọ́run ibu lẹ́nu sọ fún ọ kó lówó bọ̀ gbòkú tiẹ̀ lẹ̀ nbọ́dọ̀ ti jọ kẹra gẹ kábílà kábílà àwọn yàbí òpin ìyàwó rẹ̀ wọ̀ ná lúùtù ìyàwó rẹ̀ wọ̀ ná lúùtù anábì wa sálàlánà sálàm kó o tún lọ bèèrè yìí lọ́dọ̀ àwọn afá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n wọ̀ ná kọ̀tàn sórí lọ́tẹ́ máa pa fún yín pé ọlọ́wà sọ fún ọlọ́wà jíyàn fún wọ́n wá padà wí láéláé ẹkú padà ah, òjé mọ̀rí rẹ̀ ni o ṣe tí mùsùlùmí gidi bẹ̀rẹ̀ tẹ̀lé confirmed anabi gẹ́gẹ́ fẹ́nu ara rẹ̀ sọ pé tọ́ ṣé ẹ rí ọ̀rọ̀ náà àtàlìjẹ́ náà ọ̀rọ̀ náà àtàlìjẹ́ náà ọlọ́wọ́ ọmọ fi kọ ọmọ fi báyẹ̀ ṣeré ìfì ọmọ yóò fi ń tàn náà o ìfì ọmọ ìjẹ́ náà yóò fi ẹ̀sálìjẹ́ náà ni ọlọ́run kò fi gbogbo ọ̀sálìjẹ́ náà o torí náà ìtì káf mẹ́wàá tọ́ka ìrọ̀mọ̀dọ́rùn lèèyàn máa ṣe inú mọ́ṣáláṣí jimá lèèyàn ti máa ṣe kálá sọ̀rọ̀ tààlà kó ṣe rọrùn fún gbogbo wa inṣàlá àwa náà fẹ́ ṣe ń bì inṣàlá àkúkú sọ àwọn ẹni tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n bá wa kọ́ tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ bá sì kọ́ àwọn ọbẹ̀ lọ́hùn kí aláwọ̀ tún kọ́ ṣùgbọ́n irin tó jẹ tí òyò ìgbẹ́ lójú tì ẹ̀ ń bá pọ̀ tó báyìí tá a kọ́ tọ́ílẹ̀tì tì ṣé gbogbo àbá sọ pé pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀fún alọ́sẹ̀ méjì péré wá one thousand ẹnì kọ̀ọ̀kan ṣé tá a bá dẹ́rẹ́ one thousand àní kọ́ tọ́lẹ́tì ṣùgbọ́n ibi tí kálukú ń lọ ní máa ń ṣẹ́jú sí i ẹrú ọlọ́run yìí ọwọ́ agbásọ ìkàlẹ̀ torí ọlọ́run fún oníbàárà tọ́ torí ọlọ́run ni ó èmi náà ní ni ó oníbàárà ìwà gbé lọ kò pẹ́ rárá tọ́ba ló wọ́n fi ní ah nǹkan ó ṣe o nítorí yọ̀ọ̀dá o kí ni ká ṣe o wọ́n ní ní tẹ́ ṣe wọ́n sì bá wù wọ́n ní ẹ fàṣọ tó dáa ẹ wo tí a bá lọ bá fẹ́ fasọ tọrọ ẹ wo aṣọ táwọn ọba máa wọ̀ ẹ wo bàbá ọba ni ẹ wo aṣọ tí a máa wọ̀ wá ń jọ jímọ̀jímọ̀ kọ́ a sọ pé kó kó aṣọ bíi mẹ́wàá fún mi báwọn lásọ àbálẹ̀ mà bu agbádá wọ́n á ní ẹ fasọ mẹ́wàá ẹ ìrúbọ làwọn pè tàlà fún wọn ní ẹni títí ẹ ẹni títí rẹ yàtọ̀ sí ti gbogbo àwọn ìkú náà lù yìí táà ní tí rẹ àyàtọ̀ àfáà kan tí wọ́n máa ń wà ń bẹ̀rù tí wọ́n sá mọ̀ kó ọmọ tí ò ní ti ń ṣe ọkọ ẹlẹ́yà kan báyìí tó kóró gbà hánu. ìgbó pé tọ́lọ́run tó bá ń ṣe ìwọ máa ṣe lọ má para lójú ọ̀nà sórí ẹni tó ń pè ní ọ̀gbẹ́sẹ̀ méjì bàrà wájú ẹni tó bá fi ọ̀rọ̀ ara rẹ̀ nílẹ̀ fọlọ́run ní ètò ọlọ́run lórí ẹ̀dánu o wẹ́ ọlọ́run jẹ́ kó yé gbogbo abẹ́ wọ́n á ní ẹ lọ kó fún un dòǹgárì jẹ́ ní kọ́ lọ ká sọ fún wa wò pé à láì rù láì fà aṣọ mẹ́wàá ní olè kó mẹ́wàá ìjíṣẹ́ o bí báwọn tẹ́ wà ní tẹ́ yípo àwọn gómìnà wa àwọn olóyè wa náà ṣe máa ṣe wọ́n bá ní wọ́n fọ àníkàn báyìí wọ́n kàn dá mi hàn pèsè bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún ẹgbà kẹ́yìn tèmá sáyé lọ lẹ́lẹ́lẹ́ ẹ jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ṣíf ẹ má lọ ń bá yín dúpẹ́ toró ṣeé ṣe kọ́rọ̀ wáyé pé ok wọ́n ti kó mẹ́wàá wá fún yín pé ah, márùn ni àwọn tí wọ́n máa wà yípo àwọn olówó wọn èyí èèyàn rẹ̀ àwọn ni kó bọ́pọ̀lọpọ̀ àwọn olówó yẹn olówó mi lẹ́mìí àti ṣe dáadáa ṣùgbọ́n ó ti rí ìwà ọba fi ọ́ sí nkíá rẹ̀ ọ àmọ́ òkúta ah, láìrù láìfà wọn ní agbáko rẹ̀ sì kọ̀ọ̀kan fún ọ ní ọba yọ kóńgò jì tó tọ́ bá fún ẹ ní kóńgò méjì méjì àtàwọn èèyàn ò ní dúpẹ́ ń gbà wọ́n rówó rà á ni ṣé àrùn pípa làwọn bá ti ṣayé ni pé ntó nítumọ̀ sẹ́ ntí ò nítumọ̀ sẹ́ nìkan ó tóbi lọ́dọ̀ ẹlòmíì owó tí wọ́n sọnù tó ní tó pé bóyá mo ti one thousand kan bíi pé mo ná one thousand kan bóyá mo ti ná tẹ́lómìí bá sọnù ọlọ́run ọmọ yóò sùn tí èso si yóò sì máa lọ gẹ́gẹ́ bí tó rò pé owó ti sọnù kódà ti sọ gẹ́gẹ́ bẹ̀ yóò tó máa yípo ilé ń báyìí ṣé wọ́n wá lẹ́wọ́ mára lé wọn rẹ̀ mọ́ni ọlọ́run lọ sàyé bẹ́ẹ̀ àwọn aikin ṣe ká ló máa ṣe ẹlòmíì ọmọ spectate ni bọ́ọ̀lù ṣe sàyé aṣọ tí wọ́n lọ́wọ́ lò pé ọlọ́run má jẹ́ ń fọrùn kàn máa ń tájìmọ̀ bí bá ránṣẹ́ pẹ̀lú mi ní ọwọ́ ọwọ́ ń fasọ́ gba pààrọ̀ sórí báyè rẹ̀ ọ̀dà ọ̀ ń fasọ́ gba pààrọ̀ ọlọ́ni pààrọ̀ ọ̀dẹ̀ àmàmà kọ́lẹ́bù mélòó láti lè kó fóun tó o láwọn tí ìyá aṣọ yẹn ń jẹ nítòsí rẹ ọ̀ ń fasọ́ gba pààrọ̀ so ẹjẹ́ àmọ́ ṣe dáadáa síra wa lẹ́ni tí aṣọ náà bá kó aṣọ díẹ̀ pamọ́ pé ah márùn ti tó náà lọ́ba lọ kó márùn fáfá ṣùgbọ́n àwọn ní ìgbàgbọ́ pé bọ́lọ̀ ń bá sọ báyìí yóò ṣe bẹ́ẹ̀ ni àfáàbá ni ẹ̀rọ ẹ̀ka máyì lọ kà mélòó márùn ó ní ọmọ ẹni gbé ni bẹ́yìn làbá nínú gbọ̀ngàn ọ̀pẹ̀lẹ́ à lọ́ba ká sọ lọ́ba lọ kíkọ̀ ẹ ò tí mi ti rán ọ sí ah, ńgbọ̀ yẹn wá kó mẹ́wẹ̀ẹ́ wá pé tọ́ba tó wá ní nǹkan báyìí mo láǹfààní àti lè kó dáàfin wọ́n sì láǹfààní àti wá béèrè pé kí ló dé ṣùgbọ́n tẹ́lẹ̀ sẹ́wọ̀n fọ́nrán bẹ́ẹ̀ bíi pé márùn ló kó wá mẹ́jọ ló kó wá lọ́ba kó mẹ́wẹ̀ẹ́ wá dé àfààní ẹ̀ka wọn kà ó pé mẹ́wàá àfààní ọ̀ka náà wá gba sí ń tí wọ́n máa ń ta àwọn obìnrin tí wọ́n máa ń pẹ́ ẹgbẹ́ oúnjẹ lọ fún lágbájá tukú ń si àwọn àfa àwọn kan wà bẹ́ẹ̀ tápà tí tápà bá rán ọmọ rẹ̀ sí ọ̀rẹ́ rẹ̀ lọ́gbẹ́ kí ní ìfọ́rẹ́ mi tọ́mọ yẹn bá dé padà tọ́ba ní kò fún ọ ní tukú ń si tọ́ba ní kò fún òun yóò nìkan lọ gbà padà wá kọ́ ọmọ yìí àwọn tápà ìṣe wọn nù ọ gbọ́dọ̀ fún tukú ń si owó òrìn ṣe tíjà bàbá ṣe láàrin bó ṣe lọ tó ṣe bọ ó ṣe jàǹbá náà nù ó fún tukú ń si ah, ọmọ wa ní àfa ìṣe sùúrù ńgbà mọ wálẹ̀ kìnní kí ló dé tẹ̀ fi gbà sọ yìí ó lè kó márùn-ún wa mo wá lẹ́ẹ̀kejì kí ló tẹ̀ fi gbà ó lò kó mẹ́jọ wá ṣé ẹ rà á ni ó ní ìrà ọlọ́wọ́ ọba mi sọ pé tí n bá ṣe nǹkan ẹyọ kan torí tó òun fún mi mẹ́wàá pààrọ̀ mo ti fa sọ́kan tọrọ torí ọlọ́run yóò sá fún mi márùn àbí mẹ́jọ ṣé yọ àṣàdé kò ní mú sẹ́mẹ́ni. ìmọ̀ nìkan nu so itikaf gbogbo ẹni tó ọlọ́run bá yọ̀ǹda fún tó náà fẹ́ ṣe pẹ̀lú wa ń bí ẹja jọ wá ṣe tí àwẹ̀ bá ti dógún. kọ́ máa gbé bẹ́ẹ̀dì rẹ bọ̀ àti oúnjẹ so Allah subhanahu wa ta'ala yóò ṣe rọrùn fún gbogbo wa a máa sọ mọ́ṣáláṣí a máa ṣe tàájùdì a máa ké ná a máa ṣe náfìlà a máa ké Qur'an gbogbo àjọ máa sọ mọ́ṣáláṣí báwọn èèyàn náà jọ sùn ẹ̀wọ̀n kọ́ lọ́wọ́ máa ṣe bẹ́ẹ̀ fáwọn kọ̀sáàtì bó ṣe fẹ́ burú tó tọ́ wa lè fi mọ́ṣáláṣí wé ẹ̀wọ̀n nítorí báwọn èèyàn tó fi ń sùn ẹ̀wọ̀n nyame ní àwọn ní àwọn ẹwọn iye ọdún tí wọn fún former gọvnọ Taraba káyọ̀lẹ́ mọ̀ pé àìmọye nǹkan téèyàn ń lé tọ́jọ́ pé orí ibu ni ọ̀tẹ̀ yẹn ẹ̀yọ́ ya pé bọ́lá wọn bá fún yẹn téèyàn máa bínú ńjọ́ bẹ́ẹ̀ jẹ gọ́vnọ̀ tọ́lọ̀ wọn gan wa kún lóore gbogbo wa àwọn èèyàn tí gba nǹkan ti jókòó yìí ẹ̀ńtọ́lọ́n bá rán fún wa kọ́gbà káwa nu ọlọ́run nu bọ́bá yẹ pé a kò dà a lọ fi jẹun àbá fi ṣe ṣe ni ká máa pé kí mùsùlùmí máa nàró ń bẹ̀ o especially nínú àwẹ̀ tí wọ́n ní kòrò jẹ sàrí nu ń bẹ́ nu wa mẹ́ta mẹ́rin márùn tí sọ fún wa pé kò sí táwọn àwọn ọmọ wa náà tí wọ́n tún kó envelope wá yẹn ẹ dákun ẹ máa bá fi tọ́nà bá fún yín lágbára tí gbogbo ẹ bá fifty fifty naira abẹ́ ó ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn ọmọ yẹn ẹ já máa encourage àwọn ọmọ wa tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn àwọn ọmọ yẹn ọmọ mufitawula ni wọn college of education ni wọn ní tí mo fi sọ nù pé nínú gbogbo àwọn contemporaries lánàá ẹ̀hún èmi ò tí ẹ̀ ti lọ èmi ò tí ì mẹ́tò nírú ọkọ lánàá ẹ̀hún báyìí sàárà bùjẹ́bùdánù lọ́lọ́wọ́ bá fi sẹ́ ọkọ lánàá ẹ̀hún kù báyìí lánàá ẹ̀hún college of education lánìí ń secondary school lánìí ń primary school lánìí ń central mosque olówó tí ń fowó sànú lánìí ń sẹ́ni pé nu gbogbo àwọn contemporaries rẹ̀ tí wọ́n ti jọ lọ ta ló wá nírú ọkọ rẹ̀ báyìí ẹja kírun kúmú ilá salatikum yarhamukumullah tàbá ti parí láti tafsiri wa insha Allah àwọn mi ò bòjúmọ̀ lónìí wọ́n tájẹ́ ti tò tìrì.